إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا عباد الله إنها خصال حميدة وقيم رشيدة وغنائم باردة فيها سعادة من جسدها في حياته وكان من أهلها ولنقف اليوم مع الخصلة الرابعة التي أشار إليها خير الأنام محمد صلى الله عليه وآله وسلم حيث قال وعفة في طعمة هذا قسم الله وبابا صلى عليك ọba tó ṣe wípé tó ṣe wípé ni sánmà àti ilẹ̀ àti tí ń bẹ nu méjèèjì òun ló dá wọn ní ọ̀nà méèrírí kò sí ń tọ́jọ wọn wọ́n tóbi púpọ̀ ṣùgbọ́n bí wọ́n ṣe tóbi tó ọlọ́run tó láwọn ẹ̀dá tó tó tóbi jù wọn lọ. òun nìkan lọ́ba tó tóbi tí nǹkan kan ò tó tí nǹkan kan ò sì ní tó gbogbo mo fẹ́ tóbi mo fẹ́ ga ìfẹ́ rilẹ̀ ìfẹ́ dẹdún arilẹ̀ ìfẹ́ tàbùkù ìfẹ́ tẹ́ ìfẹ́ ṣẹ̀sùn àbí kí wọ́n padà sínú ẹ̀sìn ọlọ́kọ̀ mójútó dáadáa ibẹ̀ lórí eré wà orí eré tiẹ̀ kọ̀ wá pé sáyé lásán èèyàn lè rò pé òun fẹ́ wá orí eré síbò ní ìkóhùn pé ọwọ́ òun ti ń tẹ̀ ẹ́ ó sì nínú ẹ̀sìn kan lọ́wọ́n ti ń rí ẹja máa wo bátùbọ̀ tó ti rí eré ẹnìkan kọ́ ẹja máa wo bálùkì yá máa ti rí ẹ̀yin tó bá ń ṣe ẹ̀sìn ọlọ́run tó mójú tó dáadáa ó ní ọlọ́la ọlọ́wọ́ bá o ó ní ìwà ọlọ́mọdé ọba jẹ́ o ọlọ́wà ọlọ́njẹ́ ó sunwọ̀n jù ní lọ èèyàn oríṣi ọlọ́run tó àjọjọ́ ń bẹ́ẹ̀ mí lónìí ẹjọ́ àlọ́mọ yìí jọ ẹ̀sìn ìsìláàmù ẹ̀sìn wa ni wà innama al-umamu al-akhlaqu ma baqiyat wà innahum dhahabu akhlaquhum dhahabat gbogbo ìjọ láyé yìí wọ́n máa bẹ nígbà tí ìwà wọn bá ṣẹ́kù ni ìjọ tí yorùbá ti ṣe bí yorùbá mọ́ ìran kú tán mélòó ló kù mọ́ láàrin pé yẹn jẹ́ yorùbá nìsín bàbá yọ ẹbọ kú ò lẹ́yìn wọ́n ń ṣẹbọ wọ́n ń gbé egun wọ́n ń ṣe lójú ẹ̀ mélòó má ló kù mọ́ nù jẹ́ yorùbá èdè ogún ẹ̀yẹ mélòó ló kù tó gbọ́ tẹ́gẹ́ fún ara rẹ̀ gẹ́gẹ́ lọ kọ́ntribútì sí bí díẹ̀ ni ó ti parun ọmọ ọmọ lọ ilé ẹ̀kọ́ sanwó síbẹ̀ bọ́mọ bá wá sọ yorùbá ń bẹ̀ wọ́n lọ sọ fànákùlà bí ọba bí yorùbá rẹ báyìí tó pọ̀ tó bá dé òyìn àwọn ọmọkàndínlé yorùbá ní sọ ìmọ̀ ọmọ ní kó sùkú bẹ̀ kàwé ọ̀pá yìí èdè rẹ gan bí ọ̀nà àbí ọ̀pá yìí gbogbo wa nìyí wọn bá wí ó ọ̀yàn tí ọ̀pá wí ó bẹ́ẹ̀ bá ṣe yorùbá ní yunifásitì ẹ pé ẹni wá fi yorùbá báwọn èèyàn sọ̀rọ̀ yóò máa tẹ̀sẹ̀ bọ́sẹ̀ kò tó bẹ́ẹ̀ tí ò ní tè bó bọ̀ ẹ̀tún lẹ́ lọ sí Yorùbá ní yunifásitì ẹ̀tún mọ̀ sí ìbò kọ̀ parí ẹwọ́ kò sí tó kó bá ìran àwọn àtẹ̀dẹ́ oúnjẹ ìṣẹ́sìn náà lọ yẹ bó ti jẹ́ pé àyàrán ti lárúbáwá kò sí tó bu yìí kún lọ́sẹ̀ èdè yẹn kò bí ọ̀bá tó ṣẹ̀sìn náà ẹ̀sìn ìwà gbogbo ìran ìjọmọ ènìyàn ló níwà tiwọn kò sẹ́ni tí ò ní wà bí ọ̀bá ti sí kò sí ẹ̀nà mọ́nu ìyẹn lẹ́bìrì kí emphasis ẹ̀sìn ìyẹn lẹ́bìrì nǹkan nínú ọ̀rọ̀ àníbà Muhammad sallallahu wa alihi wa sallama tí ẹ pé ọ̀rọ̀ yìí wà ìmọ̀ ń máa ń kà nípa fún wa lọ́pọ̀lọpọ̀ débi epo jẹ́ yẹ wáyé pé ọmọ fi gbogbo ọ̀sán rẹ̀ gbà wẹ̀ ẹlòmí yóò máa fi gbogbo òru rẹ̀ yẹn náà ẹni wọn bá sì ní ìwà tó dáa tó yanjú irú ládá tí ń gbà ìwà pàtàkì púpọ̀ ìwà pàtàkì púpọ̀ ẹni wọn bá ti jẹ́ oníwàkiwà ó ti ti pàdánù ọlọ́run làwọn bẹ́ẹ̀ ìyẹn lọ́fàá tó fi jọ́ jẹ́ pé ṣàdí mẹ́rin ń bára wá sọ láti bí ọ̀sẹ̀ kẹrin sí ìsìn yìí a fi di rẹ̀ jálẹ̀ lónìí pẹ̀lú ògùn ọlọ́run sálẹ́bà sallallahu alayhi wa wa sallam ti sọ pé àní nǹkan mẹ́rin kan bọ́ ọ bá ti ní dúpẹ́ eléyìí tó bá kù tó bá bọ́ mọ́ ọ lọ́wọ́ nílé ayé mọ́kàtí nǹkan ìwọ lọ́rùn pọ́ bọ́ òun náà ń padà bọ̀ òun náà ń padà bọ̀ ṣùgbọ́n wọn ti ní mẹ́rẹ̀ẹ̀rin lójú ohun tó ní kó wulẹ̀ kó wà lọ́wọ́ rẹ gbà yí kí ni ni ọlọ́run o alẹ́bà Muhammad sallallahu alayhi wa sallam ọkà àmọ́ gbogbo ẹ̀ láti ṣàlàyé fún wa ibi táwa wá ń lọ lónìí òun ni ìfà tó fi ètò àmà ìfà tó ń fi ètò àmà kódà sẹ́wọ̀n pé èèyàn ni wá kò sí ní táà fi ń jẹ́ èèyàn ju pé à ń jẹ àmú lọ ẹni tí kìí jẹ tí kìí mu lọ́ba tó dá wa òun yẹn jẹ́ ń tiẹ̀ kìí mu ṣùgbọ́n àwa ẹ̀dá tó dá àwa èèyàn àtọ́bẹ̀ tá à ní jẹ tá à ní mu. gbàtọ́ ló ń jẹ́ bàbá wa tán ádámù alayhi salatu wa salam tó fi sáà Janna ara tó lọ kọ́kọ́ sọ fún ni pé sórí láà tó wà yìí inna laka alla taju'a fiha wala ta'ra wa innaka la tadma'u fọ́kànlẹ́ balẹ̀ o. irú àjẹ́nà tó wà yìí èmi ò ní pọ̀ mẹ́ ọ̀ ní èrè òun bẹ́ eléyà nìkan kọ́ ò ní gbé ọ́ ń kódà òòrùn ò ní pa ọ́ nípa tí ó ní ọ lára ń torí tí ọmọ ènìyàn kò lè ṣẹ̀mí láì sáwọn kátà táwọn ní ò ní mu yóò dọ̀ ṣíwítì bí ọba dọ̀ ṣíwítì yóò bọ́ káàkiri àmọ́ ìyẹn ló fi jọ́jọ́ pé àwọn tí wọ́n ń sọ wípé ànábì wa Ìsá alayhi salatu wa salam tí wọ́n pè lọ́lọ́run ìgbà tó lọ́n fẹ́ pa wọ́n lẹ́nu mọ́ ọlọ́run ní Masihu binu Maryama ilá ìrẹ̀yẹ́ kọ́ mo tẹ̀ fẹ́ lò ó ní àwọn tí wọ́n ń pè Ìsá ọmọ Maryama tí wọ́n pè lọ́lọ́run wọ́n ti yá kẹfẹ́ yìí. ndị ya agbègbè rí n'ime isa ma mọ́ríyàmù onye ní nke nǹkan kan mẹ́jìmọ̀ sí ọ̀bínú mọ́ríyàmù illa rasul àfẹ́ránṣẹ́ ọlọrụ kìí sí ìṣòro làkọ́kọ́ àfẹ́rán àwọn kan ṣáájú ẹ̀wà ummuhu siddiqa ìyá rẹ̀ sì jẹ́ ni ó gbà fọ́nà ọ òun ò ya ta'ama àwọn méjèèjì yìí máa jẹun nígbà wọn Asa jọlọ Asa jẹun Asa ń jẹun àṣà ń bẹ lọ́wọ́ ọmọ ọba tó láàrin ká pé ọlọ́mọ jẹun wọ́n kọ oúnjẹ wọ́n fà ha ẹ dákùnrin oríṣi ọlọ́run ànábì wa kọ́ alẹ́ kọ́ nípa ntá àmọ́ jẹ nípa ntá àmọ́ ti bọ́ ẹnu wa oníkan ifa ìfà ń bẹ̀ tó ń fi ètò àmọ́ sẹ́rí ìfà nínú èdè lárúbáwá báwo ni kí n ṣe gbé kalẹ̀ tí ó fi yé wa o sẹ́rí àlàáfíìfù àlàáfíìfù ẹni tó jẹ́ bá ti fọ ẹ̀rí kí fà yẹn ti di méjì tí wọ́n bá wò dájú mo sọ pé ẹ̀ fà wọ́n á ti rí kí fà méjì ní bẹ́ẹ̀ ó yàtọ̀ sí àfáwò àfáàfù wo ti ẹ̀ wò tí wọ́n bá ní àfá ó sàmójúkú ò fún ẹni ọ̀sẹ̀ ó sàmójúkú ẹ̀rí kí lárúbáwá máa ń pe àfíìfù ní kàfíìfù tí wọ́n bá ní lèèyàn afọ́jú rẹ̀ bẹ́ẹ̀ náà ni afi náà ìyẹn ló kọ́ yé tọ́tí wọ́n bá ti wá ní àfà ìtumọ̀ rẹ̀ ní kíkà fà fẹ́ jẹ́ àjọ ni o ìtumọ̀ ní pé ká lè gbé ojú kúrò níbi oúnjẹ nígbà torí pọ́blẹ́mù àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó tóbi jù ní ń jẹ ń mọ̀ wọ́n láyọ̀ tó tóbi dé wà láyìn tí yẹn mójú ohun tí ó wọ̀ bá wọ aṣọ tí kò bá jẹun aṣọ ní lára rẹ̀ ọlọ́run ti parí ẹ̀ bí wọ́n bá dé aṣọ yìí síyàn lọ́rùn tí wọ́n bá fi bí pa yóò ní ẹgbẹ́ aṣọ fún mi lóúnjẹ. ọlọ́run ò sàánù wa mọ́jà bọ́ wọn mọ́jà wẹ̀ wọn o àwọn tí wọ́n wẹ̀ wọn à ń kò ní wọ́n dá fún wọn ṣùgbọ́n wọ́n ń jẹ wọn tó bẹ̀ kọ́ mọ́ fún wọn lóúnjẹ. kódà àwọn nǹkan tọ́nà wọn bá dá tí wọn kì í wọ aṣọ ṣe ìpáwà ń wọ aṣọ èèrà yẹ wọ aṣọ èèrà jẹun àbí òjò àwọn ẹranko lẹ́yìn awọ tọ́lọ ń dà ọ̀bọ̀ wọn lára tí ò ní yí padà tí wọ́n o lọ bọ́lọ̀ oúnjẹ oúnjẹ ló torí oúnjẹ ní gbẹ̀míró anábà Muhammad sallallahu alayhi wa sallam ó wá ní wípé nínú ìwà ìròyìn tí ó wà lára èèyàn táàbìrì wípé ah, èèyàn rèé tí ó ṣe fún yàn láyé lálùkìyàmà òun ni ìfàtọ́n fi ìjọ ọmọ kó ṣe wípé ìwé yìí ṣe ẹni tó jẹ́ wípé àfi oúnjẹ àfi tí ọba fojú rẹ̀ rí lẹ́nu rẹ̀ ò ibi ká lọ kọjá wípé ìwọ ní tiẹ̀ ó kì í ṣe ẹni tó ṣe wípé àà. lóòdù ọ̀nà tó bá ti gbà oúnjẹ kò sí ń tó kàn níbi tọ́nà tó oúnjẹ òun gbà wá kó sáti jẹun méjèèjì yàtọ̀ síra wọn méjèèjì tí mo sọ ọ yàtọ̀ síra wọn ẹjẹ́ kọjá pé mùsùlùmí gbìyànjú kọ́ ọmọ èèyàn tó ṣe àfi oúnjẹ tí ọ̀ bá rí lẹ́nu rẹ̀ ò ní àkọ́kọ́ tí mo ọkọ̀ àwọn èèyàn kan à wọ́n á ní ọ̀jẹ́ ńlé orò jẹ́ ńlé egungun wọ́n á tó pè wọ́n ní jẹ jẹgúdú jẹrá kò sí àmì táwọn ọba rí ló kù o àwọn ní gbẹ́ran gbé egun bí ajá bí ẹran bí egun àwọn Yorùbá láwọn kọmíkì ọ̀sẹ̀ wọn á ní wọ́n bíà wọ́n bí bílíkì wọ́n bí a wọ́n bí ní kí ẹni tó bá jẹ́ pé àfi tí ó ju rẹ̀ ọba bá yóò mi sọ pé àlóhùn fẹ̀ lọ́ba lókun ẹnu òun wọn ṣàtọ̀wọ̀ mùsùlùmí gidi mùsùlùmí gidi mùsùlùmí gidi èrí bá wọn. nǹkan ẹlẹ́ẹ̀kejì ó ní kí n tá a bá pè ní mùsùlùmí tí ó bá jẹ́ ìfàtọ́bì tó àmà ìmọ̀ bìkítà nípa wípé n ń tìbọ̀ ẹnu mi ibo mò ń tì rí. owó tí ó bèrè oúnjẹ sílé iṣẹ́ kí mo ṣe tí ó bèrè owó ọ̀hún. ṣé rí nǹkan méjèèjì yìí gbòógì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ló kó sínú ifá tó ń fètò àmàtẹ́ ọlọ́nkọ́ wọlé ayé tó sàánú wa kó mú wa dúró kó fi wá ṣe àánú separate ìwà rẹ̀ ẹ̀yìn méjèèjì ẹjú lọ́tọ̀ọ̀tọ̀ ẹjú lọ́tọ̀ọ̀tọ̀ alhamdulillah wasalatu wasalamu ala rasulillah wa alihi wa sahbihi wa man wala ada ko fọlọ́hun ìkí a ti gẹ ọlọ́run kọlọ bó ṣe ńlá ànábì sallallahu alayhi wa alihi wa sallam mo tún máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lẹ́ẹ̀kan i torí pé gẹ́gẹ́ bí wọ́n ti máa ń wí ẹni ọba mọ̀ yọ mọ̀ pẹ́ dá ọlọ́mọ ṣe wá lẹ́yìn tí ò ní mọ̀ pẹ́ dá fọlọ́ ẹ̀dọ́ àkùnrin kan alákọ̀ọ́kọ́ tá a bùkátà láti mójútó káàlì bá a wà nínú ẹni tí ní ni. tẹ̀hárí alimọ́tọ́hámù alimọ́sọ̀ ó ní ìwà kan tí yorùbá máa ń sọ wọ́n fẹ́ ká ní wọ́n á ní sílámà ní ah, rí àṣàjẹ́ òun lànà bíbẹ̀ kọ́ wa sallallahu ní àṣàjẹ́ débi wípé tí kìí bá pé kò bá àmọ́ sọ̀rọ̀ àsìkò kò ní sọ pé ẹlẹ́dẹ̀ ìjẹ̀rẹ̀ àwọn akínní ah, rárá kò wọ́n ní bá wọn débi ajá rárá bẹ́ẹ̀ ni bó ṣe wulẹ̀ kí ẹni kíní kan dùn tó bó ṣe wulẹ̀ kí nǹkan yẹn ṣàǹfààní fara tó àní nǹkan mú mọ̀ yí èèwọ̀ ní ẹ̀ní bá ń bẹ̀ bọ́ ọ bá ti dọ́mù tí o sí lára nǹkan lẹ́bi sọ̀rọ̀. tó bá ṣe mú kúrúbùtù ó sí lára ẹni tá nẹ́bí bọ̀ sọ́sọ̀rọ̀ láti àtàwọn nǹkan mí àtàwọn nǹkan mí tẹ́ ẹ̀ máa mú àwọn tí wọ́n máa mú mara wọn dáwọ́ sallallahu alayhi wa alayhi wa sallam ó ní ọlọ́wọ́ bá mi ọba tó mọ́ ni láyà kọbalú ilé àkọ́jì ìbà kò ní gbà kankan lọ́wọ́ ẹ̀dá àfihàn tó bá mọ́. وإن الله أمر المؤمنين بما أمر به المرسلين oyin ọlọ́wọ́ bá pàṣẹ fáwọn àtà àjọlùgbàjú òdodo ọlọ́run wá bẹ́ẹ̀ ló ti tọ́ irú àṣẹ tó pa àwọn aránṣẹ́ rẹ̀ ọlọ́run ya ayọ́wà olu kòlú mínà kọjìbà ìjágbọ́ dáadáa ya ayọ́wà rúrúsùlù ẹ̀yin tá aránṣẹ́

sẹ́yìn bàtà anábì yẹn sallallahu alaihi wa sallam tó yìí tán tó ń mọ̀ bó ṣe wà ní hadithi náà ní wọn náà bá dé hadithi tó ní kọ̀rọ̀ kò ní kọ̀rọ̀ hadithi náà wá wí ìwọ náà lọ wọ́n ń hadithi náà ń ń ń anábà Muhammad sallallahu ó wá sọ̀rọ̀ ẹ̀yìn kan àṣàátọ̀ àbùbárọ̀ àti sọ fúnra wa lórí kótóbà rí ẹni yìí tí ẹ bá rí báyìí irun rẹ̀ ti di kókó tí ẹ bá wò báyìí ara rẹ̀ ti kúrukú méjèèjì yàtọ̀ síra wọn ara lè kúrukú kí wọ́n má di kókó irun ti di kókó ara ti múrukú anábi sallallahu alayhi wa sallam ó ní yọ̀pẹ̀lú sáfà ó di ṣe ìrìn àjò láyé ìgbà yẹn tó ṣe pé nǹkan méjì òun náà ni wọ́n fi ṣe ìrìn àjò nínú ká kó ẹsẹ̀ sí tàbí ká mẹ́ta ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kẹta kìí sórí ọ̀dàn orí omi ni ọ̀jẹ̀ sọ tó fi jẹ́ méjì nu nínú ká ẹsẹ̀ sí tààrà ní ilẹ̀ pápá kán máa rìn lọ àbí kí wọ́n gun ẹranko kò jù bá náà lọ. ẹ dákun èwo lè yẹn máa gùn nínú méjèèjì lẹ́yìn gun ẹsẹ̀ èèyàn èyí ó múrukú àbí òní múrukú wọ́n bá kẹsẹ̀ ẹsẹ̀ òní tarukú síra wọ́n bá gun rànkómi tí rànkómi òní tarukú síra wọ́n bá gun kẹ́tẹ́kẹ́tẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ òní tarukú síra èyí wọ́n gùn dáadáa náà ọ̀rọ̀ àìpé àmọ̀ ẹja sí ẹgbẹ́ bí ìlú sí lẹ́yìn ọmọ yìí. èyí tí wọ́n gúnta náà máa gùn nínú ẹ̀bí ti pẹ́. ṣe rí fẹ́ lò ó fẹ́ làákàyè wa ìwòye wa. sí wípé káwa náà fi orí yàwòrán bẹ́ńtọ̀ ti rí àti sí wípé nínú àwọn àmì kan tá a bùkátà sí ń bẹ lára rẹ̀ ṣẹ́rí ó ní àwọn akadẹ́mọ́ pẹ̀ ní àsìbáàbò alistijaba àwọn àjọ tí máa ṣe sábà bọ́lọ́wọ́ gbàdú èèyàn ní àlàkọ̀ṣọ́ òun bẹ́ẹ̀ kọ̀ṣọ́ òun bẹ́ẹ̀ lára tí ọlọ́run fi máa tètè gbàdọ̀ ẹ̀yìn ẹni yẹn kọ̀ṣọ́ òun bẹ́ẹ̀ lára rẹ̀ pẹ̀lú wípé bí èèyàn bá rí kódà èèyàn níwò pé ẹ̀fẹ́ pọ̀nlé ó ti jẹ pẹrẹ tàbí yóò dé ìbòlùmọ̀ tọ́rọ̀ ìdàdà ìrọ̀rùn ti dọ́dọ̀ ẹ̀ eré ẹ̀ lọ́dọ̀dọ̀ Musa tó ń bẹ lọ́hùn ìpẹ́ rọ́bì ní ilé máa àǹsáríta ìlàjà mẹ́nà kọ́ìrìn fàkí ẹsẹ̀kẹsẹ̀ lọ́lọ́run dáhùn àjọ àti ẹ̀ bí Musa ṣe sọ́tán kọ̀ pẹ́ ọlọ́run fi gbígbà àjọ àtẹ̀lé eléyìí náà wá rí irú tó kojú Musa lánàá tó fi ṣàdúà ó kojú òun náà kò pín síbẹ̀ ẹni orí rẹ̀ ọba pín tó nínú mùsùlùmí ní máa ń ṣèrìn àjò tí ó wà sùn tí èdè ibi ti ń lọ tí bá tó bọ̀ tí ó tó sùn tí ò ní rántí bẹ́ẹ̀ lọ́hùn tí ó fi gbogbo àsìkò ní àjò rẹ̀ tí ó fi sùn tí ò tẹ̀ ní rántí ọlọ́run gbogbo síkè òtá amásìkò ní ṣe kẹ̀kẹ́ ó ṣera ẹ̀ ara etí máa ṣe sábà bí gbígbà àjọ àìrìnàjò bẹ́ẹ̀ ẹni yìí wà lájò ó ṣèrìn àjò kọ̀ọ̀kan síbẹ̀ o àníbà Muhammad sallallahu alayhi wa sallam oní yàmúdù yàdẹ́yìí ilẹ̀ sámà ọ wá tẹ ọwọ́ méjèèjì sí sámà ọtẹwọ́ sọ́nà nínú àánú ọlọ́run pẹ̀lú èmi àti yín ní wípé ọwọ́ àdó àtọ́ àbá tẹ kò ní ìdí ká sọ wípé ọwọ́ àdó àti mọ̀tẹ́ mọ̀jẹ̀ padà sọ́nà ka padà tó bá yẹ kí nǹkan mìíràn sí bàbá sọ́nà tàbí ọtẹ́wọ́ sọ́lọ̀ òdì àdúrà lòún ìdínú tí wọ́n fi lè tẹ́wọ́ sájọ àròkè nígbà. tàbí ìkẹyìn ni pé kí wọ́n náà wá kó sírù inú nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ pa rẹ̀. ọtẹ́wọ́ alábà Muhammad sallallahu alayhi wa sallam ó ní wọ́n sọ pé ya Rabbi ya Rabbi ìrẹ́ ọlọ́wọ́ bá mi ò. èyí ọlọ́run ọba mi ó tó mú ọkọ̀ ọlọ́run tí yàn máa fi pè lọ torí inú ọkọ̀ rẹ̀ tí yàn á fi pè sí fi jẹ́ yàn òun ni kí yàn máa kú òní rọ́bù mọ̀rúbù làwọn á jẹ́ fún un mo rò pàlà yìí mi dé tó bá fi ọkọ̀ ọlọ́run pè ọlọ́run bẹ́yàn bá dá ọkọ̀ ọlọ́run ọba mà tó bá fi pè ọlọ́run ọlọ́run máa ń jẹ́

ẹ wò ó àníbà Muhammad sallallahu alaihi wa sallam ó wá wò igi ah nǹkan mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tí kọ̀ọ̀kan nínú ẹ̀ tó àdéhùn gbà lọ́dọ̀ ọlọ́run òun wá ṣe mẹ́rẹ̀ẹ̀rin papọ̀ ìkọ̀ọ̀kan ẹ̀ bẹ́ẹ̀ bá mójútó lótìtọ́ níwájú ọlọ́run ọlọ́run bọ́ dá lò òun wá ṣe mẹ́rin alẹ́bìnrin ṣùgbọ́n ṣùgbọ́n torí wáwo ti bẹ̀yẹ wáwo ṣùgbọ́n ni kìí ṣe pé àkànṣe àtúbù lásán ṣùgbọ́n ni ó ní wọ́n mọ̀tà àmọ̀ òhun ṣàrọ̀ ọ̀mù ọ̀rọ̀ tó mọ̀ láǹsọ̀ ṣùgbọ́n kò ní ìfà sí ìtọ̀ ọ̀mà kò ní ìfà sí ìtọ̀ ọ̀mà tá ànábì láàgbọ́dọ̀ ní ànábì ló ṣe gbogbo tí yàrá máa ń ṣe tọ́lọ́ fi dá àyàn lóhùn ṣùgbọ́n oúnjẹ àràmù ni máa jẹ́ ومشربه حرام إنك حرام الإمام ولا nimamu. سيبك وملبسه حرام أسطوه قلنا حرام لتيري bàbá ń bá rí ọjọ́wọ́ kálukú wá ó má bá ọ̀la àwọn ọmọ rẹ̀ jẹ́ fúnra rẹ̀ o rọ́gùn haram àwọn tí wọ́n tọ́ ń gba kéke oúnjẹ wọn dàgbà ni wọ́n fi bọ́

wàá dẹ̀ rí pé sáìsì wọn ní gíga rẹ̀ nínú kọ́ ọ̀rá lọ jẹ́ tàbí kan nu wọn ọ lọ àbíkọ wà níbi ìtàn àwọn méjèèjì lọ́gùn dáadáa báwọn èèyàn bá dá ń kú wọ́n mọ̀ bí báwọn èèyàn bá ti ga bí ti parí ẹ̀ ojú ń ń jẹ ojú ń ń mú ojú inú jẹ pé tí nǹkan bá ṣẹlẹ̀ kí n tó máa fẹ́sàn nù ẹ̀sọ́ kẹ́ o ní a fi ní pé kan ò sí àṣepamọ́ ní bẹ́ẹ̀ ìgbọ́n tá ń jẹ tá yìí tó bá péjẹkújẹ lọ fi anábà Muhammad sallallahu alaihi wasallam ó ní ojú ohun tí ń jẹ aráàmù wọn tó fún lára àmù jẹ àrọ kún epo ìbò gbogbo àrọ tí wọn ń rọ oúnjẹ aráàmù ni wọn yọrọ anábà Muhammad sallallahu alaihi wasallam ó ní fa anna yustajabu ọlọ́wọ́ lè gbàdúrà rẹ̀ láìláì àṣé bàbá fẹ́ ká jọ àwọ̀ gbà àṣé tá a bá fẹ́ lọ́la àṣetò abábẹ́ká làámọ̀rí ìwọ yanjú ká mójú tó ká ní ààrí mójú nù níbi kílá jẹ ká ní àṣàjẹ àṣàjẹ gẹ́gẹ́ ní kókó àdéhìí ilé àṣàjẹ ní ń kọ́ wa kéṣe ogun kan lè máa ti bọ̀nù ntọ́ ọba mọ sọ́ọ̀sì ẹ̀ má ba wọn jẹ́ ìbọ̀lẹ̀ ilé ìtiwa kan ní ẹ̀wọ̀n ní ibi tí kan ti wá. adékámọ̀ jẹun lọ àwọn sàgbákò ó

nígbà wọn bá sọ sẹ́lẹ̀ ní ọ̀ra àwọn fẹ́ta méjì ń ní ẹgbẹ́ wa kẹ́mi òbí ṣèkejì mọ́tò kí wá lọ́wọ́ kú àwọn èèyàn ní níbi ọ̀sán ọ̀rọ̀ ẹgbẹ́ ilé wọn ebi gbogbo wàhálà tí si ti jọ náà ti ni pé ni pé bí kú wa kò nígbà nìkan nígbà yín wà àjá kankan yóò mú adúró yóò fi àṣekọ̀ ń gẹ̀ dáadáa gbogbo àwọn tá àmọ́ bá wa ṣe àtúnṣe mọ́ṣáláṣí ọlọ́run ṣàtúnṣe àlámọ̀ ni wa àwa jẹ́mọ́ wa ń bì àwà wọ́ndáfù ní ìmọ̀ bí màá ṣe túbọ̀ wọ́ndáfù ni ọlọ́run ni ó là á ń bí ká mọ̀ ṣe bókàn ní ìṣẹ́lẹ̀ ìbò wọ́ndáfù jẹ̀mọ́ ni wa àṣebẹ́bẹ́ ẹtí bá máa ń ṣe bẹ́bẹ́ ní ọmọ sọ pé wà wọ́ndáfù ó kí mo gbà ó ní pé sólà tá a lábẹ́ upgrade Tala ń wá owó owó wa ti pé systematically torí ẹ̀sọ́ pé bọ́yá 100 kìíní kan ló kù ìyẹn bá sì wá 1.1 million 1.5 eh, million àbí wá 2 million torí 2 million gan ni a kàn gbé 1.5 jáde yìí tíyàn wá rí kan 100 300 kìíní kan 1 million 300 kìíní kan ó sì súnmọ́ tí òkú gan ó ti pé owó yẹn ti pé mo fẹ́ fàṣẹ kò ní ṣàdúrà fún ni ṣe rí gbogbo àwọn atájá ṣe pátápátá bùkátà kálukú wa náà lọ́wọ́ bá wa gbọ́ ṣe rí èyí náwó báyìí sítọ̀ ọlọ́run àdúṣọ́lọ́ ó ní tí èèyàn fẹ́ gbà gbogbo tí kálukú wa fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run ló fi lè àlọ́wọ́ wọ́n bá wa lé àlọ́wọ́ ọlọ́run jọ bá wa pẹ́ àtẹ́ni tó fi hundred naira lẹ̀ ẹni tó fi five naira lẹ̀ àtẹ́ni tí ó yẹ pé òun náà fà níyàn fi ilẹ̀ kọ̀ yọ ni lójoojúmọ́ àtàwọn bá ṣe nǹkan míì tí dáadáa àdánbà wà ní wọn náà jẹ́ lágbára ọlọ́run bá a ti mọ lọ́dún ìkọlá àmàlẹ́ mi àjọ àwọn ọgbà ọmọdọ́nù tí ń yóò bá dáadáa wa sallallahu ala Muhammad wa ma Thank